mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń fi ìlera pípé ààrẹ tẹ́lẹ̀ rí olúṣẹ́gun ọbásanjọ́ tọrọ bí fọ́nrán fídíò bàbá ọ̀hún ti gborí ayélujára kan níbi tí ó ti ń darí àwọn akẹgbẹ́ rẹ̀ lójú pópó gẹ́gẹ́ bí olóyè ọbásanjọ́ ti jẹ́ pàtàkì ní iléèwé iléèwé girama baptist boys high school abeokuta ni wọ́n ń ṣe ayẹyẹ ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti dá iléèwé náà sílẹ̀ nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ jáde ní iléèwé ọ̀hún kópa léyìí tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà olóyè olúṣẹ́gun àrẹ̀mú ọbásanjọ́ sì bá wọn kópa láti rìn yanfanda lójú pópó léyìí tó sì ń darí àwọn akẹgbẹ́ rẹ̀ ẹ jẹ́ kí a wo fọ́nrán díẹ̀. Some three lines. One line ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà akọrin Burna Boy ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kan sáárá sí i lórí ayélujára bí ó ti fi ìfẹ́ hàn sí ọmọ ọdún méjìlá kan ẹni tí ó jẹ́ ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ ìyá ọmọ ọ̀hún ló ń ké tantan sí Burna Boy lásìkò tí ó ń kọjá lọ tó sì wí pé ọmọ òun ń ṣe ọjọ́ ìbí lónìí ẹni tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ bí Burna Boy ti gbọ́ ọ̀rọ̀ yìí ló tẹsẹ̀ dúró bí ìgbà gbọ́ ìgbé bátíméhù tó sì bá ọmọ ọ̀hún ya fọ́nrán fídíò àti àwòrán débi wípé ó farabalẹ̀ láti tún béèrè lọ́wọ́ ìyá ọmọ ọ̀hún wípé ṣé o ti ya fọ́nrán náà ó sì tẹ́ ọ lọ́rùn ẹ kí a wò díẹ̀ nínú ẹ̀. she's your biggest fan. Oh. She's your biggest fan. It's her birthday today. She's 12 today. And you really <laughs> calm down. She loves all your music. She wanted to go to your concert, but I told her she's too young to yeah, go to your concert. I wouldn't have let her go. Yeah, she's um, I told her you can't go. Thank you so much. You got the video? Yes, I did. Uh, Thank you so birthday. much. Thank, Thank you. Thank you yeah. so much. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlú Túndé Ednor ló ti ṣèlérí tó sì ti ń palẹ̀ mọ́ láti fi kẹ̀kẹ́ tọrọ fáwọn arọ àti àwọn tó ní ìpèníjà ẹsẹ̀ lásìkò ọjọ́ ìbí rẹ̀ eléyìí tó ń bọ̀ lọ́nà ní ogúnjọ́ oṣù tá wà nínú rẹ̀ yìí Túndé Ednut ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn bí wọ́n ti ń kó àwọn kẹ̀kẹ́ tuntun ọ̀hún sínú ọkọ̀ fún ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí rẹ̀ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa kí wípé ó kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká orí ayélujára Adélànà Adékúnlé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí King Solomon ọba Solomoni òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti pa tàwàdà tì gba àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ ní ìmọ̀ràn èyí tó jẹ́ kí àmọ̀ràn rẹ̀ rinlẹ̀ lásìkò yìí tó sì ti di ìròyìn ni wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bàbá náà bá fẹ́ sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára ló máa ń jẹ́ wípé ọ̀rọ̀ àlùfàǹṣá àti àwọn ọ̀rọ̀ awẹ́wà gbogbo òun ló máa ń sọ ní ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe kí wọ́n rí dájú wípé wọn kò jẹ́ kí àwọn ènìyàn mọ ohun tí wọ́n fẹ́ràn wípé ohun tí wọ́n fẹ́ràn gan ni kí wọ́n máa sọ fáwọn ènìyàn wípé àwọn kórìíra àti wípé ohun tí wọ́n kórìíra ni kí wọ́n máa sọ fún àwọn ènìyàn wípé àwọn fẹ́ràn pé èyí ni kọ́kọ́rọ́ tí ó di àṣeyọrí mú bí ọba Solomoni ti ń sọ ọ̀rọ̀ yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan sára sí i tí wọ́n sì ń sọ wípé a àṣẹ ọ̀rọ̀ gbọ́n bẹ lẹ́nu ọba Solomoni ẹ ọ̀rọ̀ rẹ̀. What you love to be doing, tell people that you hate it. What you dislike to be doing, tell people that you love it. Karama for them that you love the thing so that they will not know anything about your life. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ òṣèré Tonto Dike ló ti kàn sí ọ̀rẹ́ rẹ̀ Empress Ijama ẹni tí ó ń la ìṣòro kọjá pẹ̀lú àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jọ pín gààrí ìyẹn George Wade láìpẹ́ yìí ni George ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ kan lórí ìtàkùn ayélujára WhatsApp tó sì ń lò láti máa pín fọ́nrán fídíò ìhòòhò Empress Ijama káàkiri nígbà tí Tonto Dike wá kàn sí ọ̀rẹ́ rẹ̀ láti mú lọ́kànlé ó sọ fún wípé kí ó má ṣe kọminú ni bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ lọ́wọ́ ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ wípé òun gbàdúrà fún un bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ní àwòrán tó ti fọ́nrán fídíò arábìnrin Empress Njama gba orí ìtàkùn ayélujára kan èyí ló fà á tí ọ̀rẹ́ rẹ̀ Tonto Dike fi kàn sí lórí ayélujára láti mú un lọ́kànlé ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún inú mọ̀ọ́ká akọrin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ló ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn wípé eré ìdárayá amárají pépé dára púpọ̀ ṣùgbọ́n tí ènìyàn bá ń ṣe eré ìdárayá tẹ̀mí ó jẹ́ èyí tó ṣe pàtàkì púpọ̀ nítorí wípé yóò ṣe ìrànlọ́wọ́ fún ara àti ẹ̀mí yóò sì sọ wọ́n jí Tọ́pẹ́ Àlàbí ló kọ eléyìí sí abẹ́ fọ́nrán fídíò rẹ̀ kan níbi tí ó ti ń ṣe eré ìdárayá amárají pépé exercise nínú ilé rẹ̀ ẹ wo fọ́nrán náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọkọ̀ pàtàkì nínú àwọn ayàwòrán sinimá Fen Ọpẹ́ Johnson tí ọ̀pọ̀ tún mọ̀ sí tẹ̀ jẹ́jẹ́ ló ti sọ ìrírí rẹ̀ pẹ̀lú gbajúgbajà òṣèré ẹ̀mí àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìrànṣẹ́ Mount Zion Film àjíǹrere Mike Bamilóyè Ọpẹ́ Johnson sọ wípé Mike Bamilóyè dáhùn dúró láti má bá wọn ṣiṣẹ́ fún odidi ọdún mẹ́wàá lẹ́yìn ìgbà tí òun ya sinimá wọn Just a Little Thing àti àwọn mìíràn bẹ́ẹ̀ ó sọ wípé èyí wáyé látàrí wípé òun bu ẹnu àtẹ́lu iṣẹ́ àwọn àwọn ayàwòrán mìíràn tí wọ́n pè sí iṣẹ́ lẹ́yìn ìgbà tí wọn kò pe òun síṣẹ́ eléyìí tó sì mú kí inú bí ajínrere Mike Bámilóyè tó sì sọ wípé ṣe nítorí pé ìwọ kọ́ ló ya iṣẹ́ yìí ló ṣe fẹ́ fẹnu bàjẹ́ léyìí tó mú kí bàbá náà yàgò fún òun lákòótán Ọpẹ́ Johnson wá sọ wípé lẹ́yìn ọ̀rẹ́yìn òun pẹ̀lú ti kẹ́kọ̀ọ́ tó ṣe pàtàkì nínú ohun tí bàbá náà sọ láti má ṣe fi ba iṣẹ́ tàbí tẹ́ńbẹ́lú iṣẹ́ ẹnikẹ́ni nínú gbogbo tí ènìyàn bá ń ṣe ó wá sọ wípé àwọn ti padà sí ní ṣe bí àwọn ti ń ṣe tẹ́lẹ̀ kódà òun ti wà nínú àwọn iṣẹ́ wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ń kí gbajúgbajà ìlú mọ̀ọ́ká kúnlé àfọ́ọ̀dì kú oríire fún àkóyọ ti ọkọ̀ akérò rẹ̀ kan eléyìí tí ó jóná àmọ́ tí kò mú ẹ̀mí lọ kúnlé àfọ́ọ̀dì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn bí ọkọ̀ ọ̀hún ti jóná tó sì bà dẹ́rẹ́bà rẹ̀ lára díẹ̀ àmọ́ kò mú ẹ̀mí ẹnikẹ́ni lọ kúnlé àfọ́ọ̀dì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré pẹ̀lú ti ń kí wípé ó kú oríire ti eléyìí pé ọlọ́run yóò fi òkú rẹ̀ wọ̀nyí ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì igi lẹ́yìn ọgbà mi ni ìyàwó mi ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní agbóhùnsáfẹ́fẹ́ ọlámilẹ́kan dáramọ́lá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí hod bí ó ti ń ṣàjọyọ̀ ọjọ́ ìbí aya rẹ̀ unique dáramọ́lá ẹni tí olódùmarè jẹ́ kó pé ọdún kan sí i ní òkè èèpẹ̀ hod ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí aya rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí tó sì ṣàpèjúwe wípé bí kò bá ń ṣe ti aya òun tí olódùmarè lò gẹ́gẹ́ bí gilọ́gbà fún òun pàápàá nínú iṣẹ́ tóun ṣe láti t ìtọ́jú ilé àti láti rí dájú wípé òun gbárùkù ti òun gidigidi ibo ni òun kò bá wà lọ́jọ́ tòní ó sì ń fi àsìkò òun kí ìyàwó rẹ̀ àti láti mọrírì rẹ̀ gidigidi fún iṣẹ́ takuntakun tó ń ṣe lójúnà àti lè jẹ́ kí ìdílé wọn dúró pẹ̀lú àdúrà wípé kí olódùmarè jẹ́ kí ó ṣe ìyá ọmọ àwọn di ọjọ́ alẹ́ HOD olóńsọ ọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí ìyàwó rẹ̀ wípé ó kú ayẹyẹ òrí kádún ajá àbálẹ̀ mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun pẹ̀lú sọ wípé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí. See my shoulder, make you rest upon me. You know I got you, na me be your friend. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní fífún àwọn òbí rẹ lówó nígbà tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ kò ní ìtumọ̀ bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí ìbùkún ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni Daddy Freeze wípé òun kò fún ìyá tó bí òun lówó rí nítorí wípé wọn kì í ṣe olòṣì àti wípé fífún àwọn tálákà ní owó ó ní èrè púpọ̀ ju fífún àwọn olówó lọ pé ohun tó ṣe pàtàkì jù tí ènìyàn ní láti fún àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa ti sọ nínú Bíbélì náà ni wípé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ kí o sì rí dájú wípé o tọ́jú àwọn òbí rẹ̀ tí ó kù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 ire àti àánú pàdé ó dàbọ̀.